orin tí gbajúgbajà ọkùnrin olórin takasúfè tó ṣàìsàn ní gbogbo ọdún tó kọjá ni èèyàn Idris Abdulkareem tó gbé e jáde tó mi orí ẹ̀rọ ayélujára títí ìyẹn orin mi ló kàn ó mà ti ń di awuyewuye ńlá tí àwọn kan sì ń sọ pé ṣé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní padà gbé ọkùnrin náà báyìí nítorí tí wọ́n ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ń ṣọ́ ọkùnrin náà wọ́n sì ń ṣàjẹgbéyẹ̀wò orin tó kọ bóyá wọn yóò ránṣẹ́ pé tàbí wọn ò ní ránṣẹ́ pé bí ẹ bá gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn lásìkò tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè olùṣègùn ọbásanjọ́ tó ń darí nàìjíríà ó ní idris abdulkareem ló máa gbé orin kan jáde tó ń gbogbo nàìjíríà títí ètò ọkọ̀ tó ní nàìjíríà jàgàjàgà orin yìí ó máa jẹ́ kí idris abdulkareem kó wàhálà olùṣègùn ọbásanjọ́ tó sì jẹ́ pé gbogbo nǹkan ni ọbásanjọ́ fi gbógun tì í ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ni Idris Abdulkareem náà má tó jalu Tinubu nígbà tó gbé orin jáde tó sì pe àkọlé ẹ̀ ní èmi lọ́kàn àṣírí Tinubu ni Idris Abdulkareem fi orin náà tú bẹ́ẹ̀ ló jẹ́ kó dìímọ̀ yìí pé Tinubu ó ti fi ara ní gbogbo èèyàn ó sì ti da ojú gbogbo Nàìjíríà bolẹ̀ kódà Idris Abdulkareem wá ké sí gbogbo àwọn èèyàn pàápàá gbajúmọ̀ pásítọ̀ ni tó jẹ́ alákòóso ìjọ Redeemed Christian Church of God yan pásítọ̀ iná Kàdéjà Adébóyè ìpè lásìkò tí ìlú ń gbóná lábẹ́ ọ̀mọ̀wé Goodluck Jonathan pásítọ̀ Adébóyè ó kó àwọn èèyàn jọ láti ṣe ìwọ́de oníkílódé tí ò lè ṣe báyìí lásìkò Tinubu ṣùgbọ́n ti Idris Abdulkareem tó jẹ́ kó di mọ̀ o wípé gbogbo bí nǹkan ṣe ń lọ ẹ̀kọ́ tẹ́yàn lọ́rùn àti pé tán bá sun aráàlú kan ògiri wọn yóò fojú ìjọba Tinubu fàfèrè ní báyìí àwọn ọmọlẹ́yìn pásítọ̀ Enoch Adébóyè wọ́n ti ń bínú sí Idris Abdulkareem wọ́n ní pásítọ̀ adébóyè ò tako Goodluck Jonathan o kò sì kó èèyàn jáde láti ṣe ìwọ́de kankan kó má parọ́ mọ́ bàbá àwọn mọ́ bẹ́ẹ̀ ó ní àwọn kan sọ wípé ó ṣeé ṣe káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan ránṣẹ́ pé Idris Abdulkareem nítorí àwọn ọ̀rọ̀ fàǹfàǹfà tó sọ sí Tinubu àti ìjọba ẹ̀ ṣùgbọ́n táwọn ọmọlẹ́yìn Tinubu kan sọ wípé Tinubu ò ní gbé Idris Abdulkareem wọ́n ní olólùfẹ́ ìjọba democracy Tinubu kì í ṣe ẹni tó máa ń fìyà jẹyàn lọ́nà àìtọ́ tó sì ní Tinubu ò ní pa ẹnikẹ́ni láṣẹ láti pe Idris Abdulkareem rárá àti rárá. thank you